الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته تقبل الله صلاتنا وإياكم جميعا يا الأخوة أقبل الله سبحانه وتعالى ní yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kí ìran tààrọ̀ ìlú jama ọlọ́nkó gbà ní ìbáàdà fún wa. àkọ́kọ́ aláàbí rárá wa létí láti tún gbà wá níyànjú ká ṣe wá lójú kòkòrò. ààwẹ̀ mẹ́fà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam jù wá ní ìwé rẹ̀ lẹ́yìn Ramadan jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ ibi man sama Ramadana thumma atba'ahu sittan min Shawwal kana kasiyami dar aw kama qala òjíṣẹ́ ńlá Muhammad sallallahu sọ ó wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù tó tẹ̀lé Ramadan tá a mọ̀ sí Shawwal ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó fi ọdún kan gba ààwẹ̀ odidi ọdún bẹ́ẹ̀ ló dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọlọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn nǹkan tí ó lè jáde nínú ọ̀rọ̀ tí ànábì sọ yìí sallallahu alaihi wasallam ní pé ànábì yẹn tó bá gba mẹ́fà lẹ́yìn tó gba Ramadan tán ànábì ò sọ bá a ṣe gba mẹ́fà ẹ̀ bóyá mutatabi'ain bóyá àgbà nítẹ̀lé ìtẹ̀lera wọn ni tàbí muftariqa tàbá àgbà kátàkátà tó làwọn afá tí wọ́n sọ fún wa ní pé tí a bá rí ẹni tó lè gba ààwẹ̀ náà tẹ̀lera wọn ilé ìjẹta ẹni àrùn mẹ́fà tí kò tí ò sí àlàfo kankan ńlẹ̀ pé ìyẹn ló ní ọlá jù ṣùgbọ́n ṣẹ̀ríà ò káwa kò do not restrict us pé báyìí ni ká ṣe gbà èèyàn lè gba ẹyọ kan kó sinmi ijọ́ mẹ́ta kó gba ẹyọ kan kó sinmi ijọ́ mẹ́ta kó tún gba mẹ́ta kó tún ẹ kó ṣe ìwúṣà kó ṣàpè mẹ́fà kí kíni tó lọ kí ṣàwà kúrò tó lọ láàdáa kan náà ló máa wà fún gbogbo ẹ bí ó dàbí ẹnkọ fi ọdún kan gbà àwẹ̀ àkíyèsí kì í wípé àwẹ̀ yìí téèyàn ò bá ṣọ́ra èèyàn ò ní gbà torí yóò máa ṣe nǹkan tá à ń pè ní atẹ̀sùwì procrastination sísun ọjọ́ tá a bá fẹ́ ṣe nǹkan síwájú màá ṣe màá ṣe màá ṣe yóò wá àyàn lẹ́nu pé ọjọ́ tó máa ṣẹ́kù nínú oṣù kò ní fi ọjọ́ mẹ́fà mọ́ bí èèyàn ó ṣe tún pàdánù ààwẹ̀ mẹ́fà yẹn ni tún dọdún tí ń bọ̀ ìyá mi tó bá dọdún tí ń bọ̀ máa gbà ìdánilọ́kàn ní pé kì í ṣọ̀rọ̀ èèyàn gan nípa ara rẹ̀ ló jẹ́ tó ń tí arúgbà tá ń sọ fún wa ni pé kápẹ́tì gbà báyìí kó tó di pé oúnjẹ jíjẹ bá wa lára mu wà lẹ́yà sí àmà pàápàá jùlọ àwa gba àwẹ̀ kankan yàtọ̀ sí monday thursday tẹ́lẹ̀ tó bá gba monday àti thursday ọ̀sẹ̀ kìíní ó méjì monday thursday kejì ó mẹrin. monday thursday ọ̀sẹ̀ kẹta ó di òun lè rí gbà bẹ́ẹ̀ torí kó ti la láwa tí òun lára ká máa gba àwọn àwọ̀ fún wa ìbéèrè wa lè wáyé pé. báwo láti gba àwẹ̀ yẹn bá a ṣe ń gba Ramadan gẹ́lẹ́ torí pé àwẹ̀ mùsùlùmí la ṣe ń gba Ramadan yẹn náà la ṣe máa ń gbà ìyẹn ni pé a jì jẹ a sì fi ṣìnà a ò sì ní mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ má jẹ sàárì àyàfi tọ́lọ́run bá kádàrá pé a ò lè jẹ sàárì bóyá a sùn gbàgbé tilẹ̀ ló wá mọ́ ọlọ́run kádàrá ká jí lẹ́ni tó sì ti ní èròǹgbà kó ń fẹ́ gba àwẹ̀ yìí tẹ́lẹ̀ á máa gba àwẹ̀ yẹn lọ so kò ní sí láìsí kankan fún wa wípé àwọn jẹ sàárì ṣùgbọ́n ní ìbálẹ̀ wọ́n ìfẹ́ jẹ sàárì já ànábì sọ sọ̀rọ̀ láàyè ọ̀sẹ̀lá wípé alifásùlù bẹ́yìn náà síyá mi náà òpínyà na ìyàtọ̀ tó ń bẹ láàrin tiwa àti ti àwọn áhàjìlì kìtà àwọn kírísítẹ̀n òun ni akílátù eh, eh, sáà jíjẹ sàárì òun jíjẹ sàárì ìyàtọ̀ tó wà láàrin tàwa àtàwọn yẹ̀wúdí àti nàṣàrà ní sàárì jíjẹ àwa máa ń jẹ sàárì àwọn kì í jẹ sàárì tó tẹ́ wá mọ̀ mọ̀ pé ń jẹ sàárì àjẹ́gbé òun gba àwẹ̀ àwọn alólè kìtà àbìnrin adọ́lẹ̀ fásilù bẹ́yìnà síyámi náà wà síyámi yìí ká máa fi nẹ́sùn láhàdé eléyìí ni òpin ìyá tàbí ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ tiwa àti tiwọn a sì tún ṣe inú tó ń bá wa tóun bá wọ̀ àtòrí pé àwẹ̀ tí wa kì ṣe punishment nínú àkíyèsí òun náà ní pé gbogbo àwọn òfin tó mú àwẹ̀ ìtọ̀hún yẹn náà ló mú àwẹ̀ ìtìlẹ̀ náà kí ló já àwẹ̀ ní tó já àwẹ̀ Ramadan ló àwọn náà kí ló ba àwẹ̀ jẹ́ ní ba àwẹ̀ Ramadan jẹ́ ló ṣe kí <coughs> ba òun náà jẹ́ ẹlẹ́kẹta mẹ́fà yìí èèyàn lè gba àwẹ̀ láì lérògbà kó òun fẹ́ gba àwẹ̀ torí pé nígbà mí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tilẹ̀ bá mọ́ tó bá béèrè lọ́wọ́ Aisha pé kí ni a ó jẹ láàárọ̀ tí wọ́n bá ní kò má sóúnjẹ kankan nílé tá a lè jẹ o kò má sóúnjẹ nílé o ànábìrò ní ìmí sọ ìmọ̀ ni. ìní sọ ìmọ̀ àlẹ́bìnrin tó bá rí bẹ́ẹ̀ mò ń bá wẹ̀ àìsí oúnjẹ yẹn yóò jẹ́ káwọn ti wá sọ ọjọ́ náà di ọjọ́ kíni ọjọ́ tí ó bá wẹ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀. Hmm? bẹ́ẹ̀ ni náà tó dáwẹ̀ náà nìyẹn náà àárọ̀ lọ́dọ̀ wa ń lẹ Yorùbá ń bí àbí. kò dẹ̀ tí ì jẹ oúnjẹ kankan kò dẹ̀ lérò ń gbáàwẹ̀ ló wá wù oúnjẹ wo la fẹ́ jẹ lára wọn ní kò sóúnjẹ ńlẹ̀ o kò lè sọ dáàwẹ̀ bẹ́ẹ̀ ó wà ní òṣìṣẹ́ ànábì sọ èèyàn yóò gbà ládàá pọ̀rọ̀pọ̀ ah, tí a ò jẹ sàárì nítorí pé a ò lérò gbá àwẹ̀ tẹ́lẹ̀ kò wá sọ oúnjẹ àwa sọ di àwẹ̀ nínú ìṣesí àmì sọlọ́gbà àlùwàlù ọ̀sán àyè bá a fi lérò gbàgbà gbàwẹ̀ kódà bó ṣe kárọ̀ mú mi bó ṣe kí ni ká mú jẹ omi ẹyọ kan láti fi ṣàmì sí àjẹ fàárì àbẹ̀ọ́lọ́run bá lè kí fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. dáadáa wa ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa. Hádà wallahu ta'ala a'lam. Dá kí n fi lè jẹ Ramadan Ramadan orí ẹ̀jẹ̀ àládà rẹ̀ ó nǹkan oṣù bóyá ọjọ́ márùn-ún kí o fi gbà àwẹ̀ nínú Ramadan àbí méje tàbí mẹ́wàá gbàbọ́jọ́ mẹ́ta ni o fi gbà àwẹ̀ ṣé èwo ni kókó ṣe ṣé kókó fi àwẹ̀ ti Ramadan yẹn kó lọ sán tó bá yá kó gba mẹ́fà yẹn torí wípé mẹ́fà yìí inú oṣù yìí nìkan láǹfààní ẹ̀ wá ìgbàláyé sì wà láti san àwẹ̀ Ramadan padà kó tó di Ramadan ti ń bọ̀ ṣó wàá lè fàwẹ̀ yẹn lẹ̀ rárá èyí tó bá a mu jùlọ gbọlẹ bọlọ ló ní èyí tó bá a mu jùlọ òun ni wípé kó kọ́kọ́ gba àwẹ̀ rọmọdọn nítorí pé wàdéyìn náà lọ yòókù lọ gbèsè ló sísan ju gbogbo gbèsè lọ torí pé yàn èyí tó fẹ́ gbà ike kí n sọ̀rọ̀ bụ bó bá gbà ò lẹ́jọ́ kankan tó fẹ́ jẹ́ a ò mọ̀ gbà tó lọ́jọ́ yorùbá ń pè lọ́lọ́jọ́ ní ikú àmọ̀ gbà tó fẹ́ so ààwẹ̀ èyí jẹ yẹn a bá wò ní bí ọ̀rọ̀ tí ṣéèkì pẹ̀lú ìsọ̀rọ̀ ọlọ́ọ̀ wípé máa ń ẹni bá gbàwẹ̀ Ramadan súnmà lẹ́yìn náà ní tààtì súnmà lẹ́yìn náà wípé ẹni tó bá gba àwẹ̀ Ramadan ó ti gbà tán ẹni tó jẹ Ramadan ó ti gbà àwẹ̀ Ramadan náà lẹ́yìn tó gbà tán súnmà lẹ́yìn náà a sì bá ó wá fi tẹ̀lé Ramadan yẹn títà ní ṣàwà mẹ́fà ní ṣàwà ni pẹ̀lú ọ̀rọ̀ méjì yóò jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá jẹ àwẹ̀ rọ̀mọ̀tàn kò ní láǹfààní àti gbà mẹ́fà yìí àyà àti kó kọ́kọ́ san àwọn tí ò fi gbà nínú rọ̀mọ̀tàn. هذا والله تعالى أعلم اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وفقنا إلى الحق wàhálà tọrí ìkèrè mọ̀sítàkì gbogbo àwọn tó jẹ́ pé àárẹ̀ lọ́nà kan àbí lọ́nà míì ló jẹ́ kí wọ́n fi Ramadan sílẹ̀ ọlọ́run kó fún kálukú ní àlàáfíà àwọn tó sì gbààwẹ̀ náà tó jẹ́ pé kì í ṣe bára yá dáadáa náà ṣùgbọ́n ó pé màá gbààwẹ̀ yìí ọlọ́run kó fún gbogbo alálàáfíà ọlọ́run kó fi iṣẹ́ dáadáa kò fi rọ̀ wá lọ́rùn àwọn ìbàdá ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn iṣẹ́ rí wa rí ọ̀rọ̀ rí ìlú rí iṣẹ́ rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim وطب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة تعقنا عبادنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته. السلام وعليكم السلام وعليكم السلام ẹgbẹ́ ìṣàlàfíà ní ẹgbẹ̀rẹ́ta ọ̀pẹ̀lú fọ́lọ̀ ẹ̀sìn yẹ́sà